àbí wọ́n pè nílé ẹjọ́ ọlọ́mọdé arẹjọ́ wọ́n lòun náà ọwà ń bẹ̀ nígbà tí nǹkan ń ṣẹlẹ̀ wọ́n ní àwọn ayákìlá amúrọ̀bà tó pọ̀ ọkọ rẹ̀ wọ́n ní wọ́n rí fóònù nàmbà ìyàwó rẹ̀ ní nínú fóònù wọn ipe ó pè é lásìkò tí ó kù díẹ̀ tí wọ́n pọ̀pọ̀ sẹ́ǹpá àwọn obìnrin kan pọ̀pọ̀ ń sìn ọlọ́sọ níbẹ̀ nítorí ogún tóun náà padà sílẹ̀ tí ò ní jẹ́ àbẹ́ ní ìṣòro mi any problem mi tó jẹ́ pé ó ìfọ́fù kí arábìnrin yọ yọjú sílé ẹjọ́ wọn ní o lọ kó sì padà wálé lẹ́sẹ̀kẹsẹ̀ torí pé ọ̀rọ̀ yẹn ti so mọ́ láìfù rẹ̀ lẹ́yìn náà àwọn àlùfáà wa ní wa hazara Allahu la yajuz lil muhadda an yuqada obìnrin ò gbà kó ọkùnrin kan ó propose yun nílé oko tẹ́nìkan bá wá bá ọ̀bọ̀ sẹ́ni mẹ́sẹ̀jì ti pé ajá ọmọ ọmọ ní tẹ́sì sí yẹn o ìtẹ́nìkan gbélẹ̀ ẹlòmínà ni ó gbé àbí àmásùkò tó gbé kọ́ yẹn torí pé ń sopó lọ́wọ́ o ò gbọ́dọ̀ dáhùn obìnrin ò gbọ́dọ̀ dáhùn tẹ́nìkan bá lóun fẹ́ fẹ́ lẹ́yìn náà kò sì gbọ́dọ̀ yẹ̀dá fún bàbá rẹ̀ kó ṣe ákídùn nìka fún lókùngbà tí ò parí opó torí kò tí ì bọ́ kúrò lọ́dọ̀ ọkùnrin ó tún kùn kan mí tí ó tún ń ṣe lẹ́yìn òpó náà yóò tún jogún àbí ẹ̀hẹ́n ogún ṣẹlẹ̀ máa bá ní ọkọ mi ee eh, yóò tún jogún ẹ̀rí yóò jogún yóò jogún yóò jogún ọlẹ́tọ̀ sí kò jẹ ẹni tí yóò jogún ti ń kanjú wọ́n ní kò sì tọ́ fọ́kùnrin kan kọ́ wá ní òun lọ opó òun lọ bá a sọ̀rọ̀ pé òun fẹ́ fẹ́ kọ̀tọ́ ọlọ́wọ́n bá ní wọlé àtàzìmú ọkọ̀dátàn nìka ọlọ́wọ́n bá ní kọ̀ọ̀kan yín tẹ́ jọkùnrin tẹ́ fi ń fojú sun àwọn opó ẹ gbọ́dọ̀ dàníyàn ìpẹ́ fẹ́ so igi hàtà yẹbùlógan kìtàbù àjàlá títí tí ó fi parí opó ọlọ́wọ́n wọ́nà àwọn ọkùnrin tá a máa ń gbèrò pé afẹ́fẹ́ opó ti ń ṣe opó lọ́wọ́ ọlọ́wọ́n ó ṣe léwọ̀ fún wa kọ́dà ọlọ́run ọba ní ọ̀dà wala junaha alaykum fima aradtum bih min khitbatin nisa ọlọ́run bá ní kọ̀ wá sẹ́sẹ̀ fún yín o ẹ̀yin tẹ́ jọ́kùnrin tí opó yẹn wù yín pẹ́fẹ́fẹ́ wọn fima aradtum bihi min khitbatin nisa ẹ wá máa lọ bẹ́rẹ́ ẹ máa dọ́gbọ́n ẹ máa là malẹ̀ aw aqnantum fi anfusikum ọlọ́run bá ní ẹti ó ti wà lẹ́mìí pẹ́fẹ́ fi arábìnrin yẹn nígbà ọkọ ti kú ìgbà tí ò tí ìparí opó yẹn ọlọ́run bá ní ẹ̀kàn lè máa lọ ń bẹ̀rẹ̀ ní ẹgbọ́dọ̀ láàmà pẹ́fẹ́ ṣe kíní pẹ́fẹ́ irú àwọn oní àpè ní tààrin pẹ̀kọ́ ọmọ ara sẹ̀mọ́ sójú ọ̀nà fún àwọn ọmọ ẹ bá ń fún yayin ní glo àti mtn kọ̀ọ̀rọ̀ lè ra adìẹ wọ́n bọ̀ tú bẹ̀rẹ̀ ọkùnrin Allah Akbar ee Allah Akbar wọ́n bọ̀ gé wọ́n bọ̀ gé ó tún ra tomato ọ̀tọ́ra gbogbo ẹ̀ ọmọ gbé sójú ọ̀nà mọ́ wọlé o mọ́ wọlé o lé o o ti lẹ́tọ̀ láti bá sọ̀rọ̀ òun náà o ti lẹ́tọ̀ láti ṣe kíní láti dá olóhùn torí pé ti wà nínú pé ń dárò ọkọ̀ tàná lọ́wọ́ má bà bànújẹ́ ń jẹ́ ìbànújẹ́ ẹ̀sìn ní fún kò fi dárò rẹ̀ kọ́mọ̀ jẹ́ pé ìgídà ẹyẹ fò nánu ọlọ́mọba alá ọlọ́lẹ́yìn mọ́lẹ́sọ́tò bákọ́rà àyà 235 lọ́lọ́n ti sọ pé ẹ máa lọ bẹ́rẹ̀ ni ẹ máa la ọmọbìnrin kan pẹ́fẹ́ sí kíní ẹ̀fẹ́fẹ́ lókun ìgbà tó wà nílé opó ẹ̀kàn lè rí ẹ̀kàn lè rẹ́ nìkan sí nínú àwọn obìnrin ẹgbẹ́ tí wọ́n bá ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ wà ní ah, ọlọ́run kọ́mọ́sà jẹ́ rí ọkọ mi tó tún dá bí àbú tó ti lọ kọ́dà ibi tí ọlọ́run bá sànú yín dé àfa alágbájá pé gbogbo àti máa ń tọrọ ìyàwó ní máa ń tọrọ kọ́lọ́run jó òun ríro yín sẹ́mu pé wọ́n sọ fún àwọn fẹ́fẹ́ irú rẹ̀ sì pọ̀ àbí ọ̀pọ̀ irú rẹ̀ pọ̀ ee bóbìnrin bá sì ti gbọ́ sígínà obìnrin ti mọ̀ pé ah, irú mi wọ́n ti wá kò sẹ́nì tẹ́bá ti parí available àmọ́ gbọ́dọ̀ láàmà pé mo fẹ́ fẹ́ mẹ́rin bá láàmà obìnrin yóò sórí ibú nítorí pé bó wá ti láàmà ó ti gbé fẹsẹ̀ mi ìfẹ́ tó gbé fẹ́ mi yóò wá yọ ìfẹ́ ọkọ tàná lẹ́yìn ìgbà tó ti jẹun rẹ̀ tó ti wọṣọ tó ti náwó ẹ̀ tó ti jọ ti àwọn májẹ̀mú tẹ́sìn gbé kalẹ̀ fún wa tọ́jẹ́ pé májẹ̀mú ni kéèyàn tó lè sopó ányẹ̀kúnà ìdádú fi ìdàtìlẹ̀ wàfàtì àkíkàtàn aw hukba kalmafukudi aw almahkum bí wàfàtì kóbìnrin tó bẹ̀rẹ̀ opó yóò dá lójú pọ́pọ̀ yẹn ti kú fínfín kò gbọ́dọ̀ máa dá lójú báyìí bóyá ọ wà nítòsí yóò chẹ́kì ẹ̀ tó bá ti kú ó ti bẹ̀rẹ̀ òpó dùn àbí kó jẹ́ pé àwọn èèyàn tó fọkànbalẹ̀ sí wọ́n ti tààkádà wọ́n ti wádìí pé ajá àbútílọ́ kọ́dà ìtẹ́lá ń lọ báyìí anyway tó bá wà wọ́n ti jọ mọ̀ pé ọkọ ti ṣe kíní ó ti kú àmọ́ iye méjì ó kú kò kú obìnrin gbọ́dọ̀ bẹ̀rẹ̀ òpó mọ́jẹ̀mọ́lá kọ̀kọ́nù mọ́jẹ̀mọ́lá ìkìsì àyẹ̀kúnnà nìka sàhíà nìka àti wọ́n fi ń jọkọ̀ àtìyàwó yẹn kó jẹ́ nìka àti ọlálàáfíà kó jẹ́ pé akidu nìka ń bẹ láàrin àwọn méjèèjì kìí ṣe àwọn ọkọ àtìyàwó tí wọ́n gbéra wọn sílé tó pé ṣùgbọ́n ni wọ́n fi ṣe kíni ni wọ́n fi fẹ́ra wọn gbogbo obìnrin tó wá dé pé ṣìnà lọ́kọ rẹ̀ fi fẹ́ ọ pọ́kọ rẹ̀ bá ti kú ó ti ọkọ rẹ̀ kó kú bá lè rẹ̀ bá ti kú ó ti ẹ̀rẹ̀ máa lọ lẹ́yìn ní òlópó tó bá ń sopó o tún ń sẹ̀ o tún wá ń dáràn lérí sinna tí a ti ṣe kí ni o tún wá ń dáràn lérí sinna tó ti kọjá láàrin yín tẹ̀ ti ṣe ẹ̀ṣẹ̀ wá di mélòó o ń sopó fẹ́ni tí ò ṣe nìka ẹni tí ò ṣe igi ẹ̀ṣẹ̀ kan nìyẹn wọ́n wá fẹ́ fi kún àwọn sinna tí a ti jọ ṣe láàrin ara yín ìbáàjẹ́ twenty years thirty years lẹ́lò láàrin ara yín kí ni wọ́n ń pè ní akídùn nìka jama tọ́pọ̀lọpọ̀ nítorí ẹ̀ sórí ibú jama ẹ lọ́dọ̀ bàbá yàwó bàbá yàwó sọ pé mo fọ́ mọ́ mi mo fi fún àfáì mo fi fún broda yìí brọ́dà yìí ò ní mo gbà ó di méjì jama èèyàn méjì ọwọ́ àmì ẹ̀ tí wọ́n jẹ́rìí ọkọ ó sì fún yàwó ẹ̀ ní sàdáàkì ní tipẹ́ ìbá ká ọmọ tán ìdí wọ́n máa ń pè ní wọ́n so igi ní láàrin ibi mo ṣe sọ́hun yìí tí lò sẹ́jú kan mo sì ti so igi bẹ́ẹ̀ ọba sì ṣe mo ṣe wí ni oye gbogbo ọmọ tí bá ń bí ọmọ àlè ní bí gbogbo ìlásìkò tí wọ́n máa ń jọ ńlá àsìkò máa kọ́ sígbà tí èèyàn bá sẹ́wọ́ sùn ṣìnà ni wọ́n máa kọ fún nídìí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì tí ẹ kàn rí ẹ máa gbọ́gbọ́ púpọ̀ ń gbòòrò ń pè à àwọn ti bímọ mẹ́rin fara wọn ọmọ márùn àbáwọn ò ti ṣe akédùn nìka nǹkan bẹ́ẹ̀ ń gbòòrò kọ́ ló ń sànú ọ. tọ́lá ti jẹ́ pé arábìnrin yẹn ẹ̀sọ́ igi bàbá yín ọ̀yọ̀ǹda olókóṣe o olókóṣe o ẹlẹ́ẹ̀kẹta ntẹ̀kùn náà mọ́ra tó fala iddata wala ihdada qada a kọjẹ́ pé obìnrin mà oyé àsìkò tọ́kọ rẹ̀ kú àsìkò tó síkíní àsìkò tó kú tó bá jẹ́ pé kàn máa àsìkò tó kú kò nímọ̀ bí ó sì ṣe ìdà torí pé ìjọ tó bá kú ni wọ́n bẹ̀rẹ̀ opó lágbèlú obìnrin mi gbọ́ lẹ́yìn oṣù márùn-ún bí wọ́n lọ́kọ rẹ̀ kú lẹ́yìn oṣù mélòó jama lẹ́yìn oṣù márùn wọ́n ní ro arábìnrin yẹn ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ìjọ tí ọkọ bá kú ni wọ́n máa ń kà níjọ́ àkọ́kọ́ oṣù mẹ́rin ti kọjá àtijọ́ mẹ́wàá ètò mẹ́ni pé arábìnrin ò ní láìdẹ́ta wàlà ìdà kò ní sopó tí ó wà ní òun fẹ́ bẹ̀rẹ̀ opó kan èyí tẹ oṣù mẹ́rin lókùn tí ó fi ṣe yẹn oṣù mẹ́ta oye yọ bẹ̀rẹ̀ òkú tó bá ti mà náà muddatul ihdad jọ́bẹ̀lẹ̀ náà wà lò àti ń rí pìtì látẹ̀kan tọ́lọ̀ ń sọ nínú Qur'an ikú yatarabbasna bi anfusina arba'ata ashhurin wa ashra oṣù mẹ́rin àti ìjọ mẹ́wàá yóò pè mẹ́rin àti ìjọ mẹ́wàá obìnrin tó lóyún tọkọ wá jáde láyé wọ̀wùlá tó lé ahamali ọlọ́run bá ní gbogbo àwọn tó bá lóyún sínú ajaluhunna an yada'na hamlahun an yada'na hamlahun ọlọ́run ní gbogbo àwọn tó bá lóyún sínú àsìkò táwọn parí opó wọn nígbà tí wọ́n bá bímọ ọlọ́run lè ṣàánú òun oye o lè lóyún oye ọjẹ́ oyún oṣù kan ọkọ̀ jáde láyé jọ́mọ̀ ìlókù tó fi ṣe opó oúnjẹ má ẹ má jẹ́ adákòsù títí tí ó fi bímá títí tó fi ṣe kíni olùwà jọ́sù méje olùjọ́sù mẹ́jọ olùjọ́sù mẹ́sàn ọlọ́run ṣàánú obìnrin aboyún púpọ̀ ọkùnrin tí ó bá máa ṣàánú ìyàwó rẹ̀ tó lóyún kò lè ránà ọlọ́ obìnrin ní sí kí n máa ṣàánú ẹ̀ kó tó lóyún gan tẹ́lẹ̀ kátó wá pígbà tó wà nínú oyún nígbà tó bìnrin ẹlòmí bá wà nínú oyún gan nìyá máa ń ṣe kíní nìyá máa ń jẹ ọlọ́wọ́n bá ní òun ò kọ́ mọ́ lọ ilé wọn o ilé ọkọ rẹ̀ náà ni kó ṣe kíní kójò kólẹ̀ káwọn ẹbí ọkọ ọmọ tọ́jú ẹ̀ ọmọ tọ́jú oyún yẹn tí ó fi sọ̀kalẹ̀ láyọ̀ lẹ́yìn náà obìnrin ọkùnrin wo ní ọ̀wá lóun fẹ́ fẹ́ yà lóyún nínú àánú lérí obìnrin ni gbogbo ikima gbogbo àgbékalẹ̀ ọlọ́run gbogbo ẹ̀ pátápátá ló bá rọrùn dé fáwọn tàbá jẹ́ mùsùlùmí kọlọmọjà sẹ́sìn lẹ́yìn islam ẹnìkan náà wà bá nẹ́bí sàṣálà nínú àwọn obìnrin eh, ó ní tọ́ ọmọ òun olóyún ọkọ rẹ̀ sì ti kú ànábì ní yóò jòkó lé ọkọ ẹ̀ náà ní títí tí ó fi ṣẹ́gínrin tí ó fi bímọ ẹ̀yọ́ màyá mi nínú àwọn kan tá a gbọ́dọ̀ pàkíyèsí ẹ̀ fọ́pọ̀lọpọ̀ àwọn opó lè ní ọ̀rẹ́ àǹtí mi ọ̀rẹ́ bọ̀dá mi ọ̀rẹ́ bàbá mi ọ̀rẹ́ àwọn ọmọ mi ó ti yé àwọn àlùfáà ni èyí tó bá kan gbọ̀ngbọ̀n nínú àánàlè kí aláàárẹ̀ ọmọ ẹ̀ lápèjúwe ń sìn ó wà ń bì kan wọ́n sì ní òun náà lọ mọ oògùn tí máa ń lò àwọn èèyàn kan gbọ̀ngbọ̀n àmọ́ pé mo kàn wọn fẹ́ lọ lè kí ọ̀rẹ́ mi tọ́rẹ̀ lọ́sibítù wọ́n ní ọ̀bìn ẹni tí bá ń sọ pé ò lọ mo fẹ́ lè kí brọ́dà mi mo fẹ́ lè kí àǹtí mi àwa ní kí ló ṣẹlẹ̀ ó ní mọ̀kàn fẹ́ lọ lè kí wọn náà wọ́n ní kò gbọ́dọ̀ lọ káti wá pé wọ́n kó mọ nínú fámílì wa wọ́n ṣèyàwó wọ́n ní kò gbọ́dọ̀ sí kíní kò gbọ́dọ̀ lọ nínú àwọn kan táwọn bá pàkíyèsí fáwọn opó òun náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn opó lẹ́nìí ẹlòmíì máa ń wò pé torí pé òun nìkan lòun wà nílé yóò wà lóde ra kíṣẹ́ẹ̀tì fíìmù jọ yóò máa wá wo àwọn aṣẹ́wó yóò máa wo òkú yóò máa rẹ́rìn kàkàkàkà ní pálọ̀ àbíkọ́ máa rẹ́rìn àrìn àwọn ijó music obìnrin ọ̀gbọ́dọ̀ máa fi ṣe fàájì ilé opó nígbè torí pé ọgbọ́n ṣe wà yìí òun fíìlì pé òun nìkan lòun wà àwọn àlùfáà wa ní àwọn tẹ́rẹ̀sìn wà tí wọ́n máa kà àbí ọ́díò tó jẹ́ lectures àwọn àfáà tí wọ́n máa fi kẹ́kọ̀ọ́ tó bá dẹ̀ ní ẹni tó bá ní tó bá dé pé ilé ẹ̀kọ́ ló bá wà ẹlòmí lè wà lọ́jọ́ ọmọ student ẹlòmí mi tó dé pé student ni wọ́n ní kó máa bá àsìkò yẹ kó máa fi ṣe kíni kó náà ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa alìbídà nínú àwọn bídíà tó wá wà fìlẹ̀ ìdáàdì níbi ọ̀rọ̀ olókódé nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa lénì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa lénì a ti wà nínú àwùjọ Yorùbá nǹkan ti ń dàrú mọ́ wa lọ́wọ́ púpọ̀ bí obìnrin bá ti bẹ̀rẹ̀ opó gbogbo àwọn fámìlì lọ́tún lọ́sì àtẹnudọ́jẹ́ muslim àtẹnudọ́jẹ́ muslim wọ́n ma wá sọ fún bí ó ṣe máa ń ṣe lé opó wọ́n ma wá sọ fún kálukọ́ kan máa rú dálẹ̀ pé asọ́tọ́ ma wọ̀ ní ìtọ́ ma jẹ́ ní ìtọ́ ma mú ní bó ṣe máa ṣe ní wọ́n ní ẹni tó bá ti bẹ̀rẹ̀ opó àwọn àfẹ́sì ní kọ́lọ̀ lè béèrè lọ́wọ́ rẹ̀ tọ́rọ̀ ọba yé e. ọlọ́run ní fasalu ahla zikri in kuntum la ta'lamun ní ọba yé yín nínú ẹ̀sìn ẹ̀ béèrè lọ́wọ́ àwọn tó yé kan lè ṣàlàyé fún yín wọ́n ní nínú àwọn bídíà ṣe rí gbogbo tẹ́sìn ọba ti ní kóbìnrin ọmọ ṣe ní opó gbogbo tẹ́sìn ọba ti ní kóbìnrin ọmọ ṣe o ní wọ́n ń pè ní bídíà gbogbo ẹni tó bá ní kóbìnrin ọmọ ṣe nǹkan kan tẹ́sìn òsì sọ bẹ́ẹ̀ ọlọ́run sọ ànábì ọ̀sọ ẹni wọ́n ń pè ní bídíà kéèyàn ọmọ gbọ́ lóòótọ́ ìyẹn lè mọ́mọ́ kéèyàn bèèrè àwọn àpá àpẹ ẹ̀dákun tó náà máa ṣe báyìí ẹ̀dákun kó lè ṣe kí ni jama kó lè fari èrí fífà yẹn ni ó máa jẹ́ àmì pé ń banújẹ́ fún ọkọ rẹ̀ kò sínú Islam ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé aṣọ dúdú ló gbọ́dọ̀ máa wọ̀ títí tó fi jáde ilé opó ẹni kọlọ̀ lóbìnrin lè wọ̀ kó sáà máa jẹ aṣọ tí wọ́n to fúláwà sí kó máa jẹ aṣọ móròde kó jẹ aṣọ nọ́mà aṣọ téèyàn máa wọ̀ lé láti fi tọ́jú àwọn ọmọ àmọ́ pé aṣọ dúdú ló wọ̀ títí tó jáde ilé opó wọ́n ní kò sínú ẹ̀sìn wa ó lè wọ̀ ẹni kọlọ̀ wọ́n sì ní ẹlòmíràn tó máa ń sọ fún wọn pé nígbà tọkọ ẹ ti kú yìí wọ́n ní kọ́ ọmọ lòǹkan ẹ̀sọ́ àwọn kọ́tìnì rẹ tí wọ́n dìsáyìn bẹ́ẹ̀sìtì rẹ tí wọ́n dìsáyìn rọ́ọ̀gìlì rẹ tọ́fàyìn ọkà kú o wọ́n ní kọ́ ọmọ dà wọ́n lóhùn òun ni wọ́n ní kọ́ ọmọ tó kan sára wọ́n ni, kọ́ ọmọ gbélé tí wọ́n bá dírẹ́sì àbóyí ilé tí wọ́n bá fàyìn lẹ́yìn náà wọ́n ní kọ́ gbọ́dọ̀ sùn lérí fóòmù wọ́n ní eré ẹni lọ́gbọ̀dọ̀ máa ṣe kíní lọ́gbọ̀dọ̀ máa sùn ẹ̀dàkùn fóòmù wà lásìkò ipe ilẹ̀ ẹlẹ́ni kọ́ máa sùn ìgbà fi lóṣù mẹ́rin gbogbo ẹgbẹ́ rẹ̀ báyìí ẹ̀ẹ́sẹ̀ tí wọ́n kọlà fún látara ìyà tí fi ń jẹ kó sùn lórí fóòmù dáadáa fóòmù tọ́tẹ́ kọ́lá fóòmù ọ̀bá tó bá ti jìn lọ́lẹ̀ rà mí ẹ̀hẹ̀ mọ́dà wọn lọ lẹ́yìn náà nígbà mi wọ́n ní má wẹ o àfijọ́ jimá nìkan ó sì gbọ́dọ̀ yarun àfijọ́ jimá wọ́n ní kárábìnrin ọmọ dáhùn kọ́ máa wẹ̀ ń jojoojúmọ́ kó sì máa yarun rẹ̀ ìmìtìnáwò almuhada anil amal fi baytiha àwọn ọmọ ìtún bá ṣe jùdé bíi pé obìnrin jẹ́ tailors ó ní machine nínú ilé àbó ní laptop tí fi ń ṣiṣẹ́ nínú ilé e, àbó ní àbí ń sin ẹran nínú ilé àbí ń sin ẹja wọ́n ní ọgbọ́n ṣiṣẹ́ ó kó ṣiṣẹ́ wọ́n ní yóò ṣiṣẹ́ fine fine tó bá wà nínú ilé rẹ̀ tó bá jẹ́ pé iṣẹ́ yẹn súnmọ́ inú ilé yóò gbé machine rẹ̀ sínú yóò máa ràn e, yóò máa fáwọn ẹja rẹ̀ lóúnjẹ yóò máa san kódà yóò tó máa kó fáwọn èèyàn tí wọ́n máa lè bá ta tí wọ́n máa fi jẹun tó rẹni tí ó san owó oúnjẹ àárọ̀ oúnjẹ ọ̀sán oúnjẹ alẹ́ ló ti ṣe ló ti wà lábẹ́ yẹ̀pẹ̀ yìí jama ibi ọmọ wa pa á mọ́bẹ̀ wọn lóbìnrin tó bá ní ṣọ́ọ̀bù wájú ilé wọn ní kò sí tó burú kó ṣe kíni kó sí ṣọ́ọ̀bù kó jòkó wájú tọ́ba yìí tọ́ba ti tà títí rọ̀lẹ́ àwọn tó ní ọmọ sí ṣọ́ọ̀bù yìí tí wọ́n ní nínú àwọn tí àwọn alfa ní kò sí lára ẹ̀sẹ̀ òun náà nìkan ní obìnrin ọwọ́ sọ ọ̀kan láwọn ìlú kan aṣọ ọ̀kan náà ní ọwọ́ tí tí tí ó fi jáde ilé òpó ẹ̀dá kún bóòlá sọ wọ́n ṣe rí tó bá dìgbẹ̀ aṣọ nǹkan ó ti yóò ti kìrìtì àwọn àrùn tí ó náà ó tètè tí ó tètè jẹ́ ó lè tèlé bá ọkọ ẹ̀ àwọn èèyàn dájú gan bá àwọn èèyàn dájú aṣọ ọ̀kan bá ó lẹ́yìn náà wọn ní kò gbọ́dọ̀ jáde rárá ó sì gbọ́dọ̀ sàlejò nílò lẹ́tà ìsàlejò wọ́n ní kò gbọ́dọ̀ jáde rárá èyí lè sàlejò àmọ́ kò ní sin lọ́nà tó jìn wájú ilé ó sì kí wọn àwọn náà máa bá ti wọn lọ ìjẹ́ obìnrin tí ń sọ pé ó lè lọ lé kejì lé kẹta láti lọ lè ṣe fàájọ́ dá ọ̀rẹ́ rẹ̀ anábì gba aláàyè fáwọn obìnrin kan tí wọ́n jẹ́ opó anábì ní ẹ máa lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ yín tí wọ́n bẹ̀ lé kejì lé kẹta lọ́sàn tó bá ti wá di ìpè mọ́gíríbì ń bọ̀ kẹ́ padà sí ilé ọkọ yín ilé ọkọ yín ni kẹ́ sùn o nítorí mú obìnrin oyé jáde nínú ilé ẹ̀rú náà wà ń bẹ̀ bóyá ó rí pé àwọn ọkùnrin kan wọ́n tẹ́tì yẹn àbáwọn olè wọ́n fẹ́ kó dúkìá ọkọ ẹ̀ wọ́n lè lè kó ń bẹ̀ yẹn ó lè lọ lè sun ibòmí tẹ́mẹ̀rẹ̀ bá ti ṣe kíní tẹ́mẹ̀rẹ̀ bá ti balẹ̀ ló sì jẹ́ pé bẹ́yìn bá jẹ́ olójú kan nínú ẹ̀sìn yọ́ máa dẹ̀sìn rú ni àbí kéèyàn jẹ́ olójú méjì torí gbogbo tẹ́sìn gbé kalẹ̀ fún wa kò sí ètò tí nira bẹ́ẹ̀ fún wa lẹ́yìn náà inú àdáwò kan tá a wá kàn nísìn ara àwọn kiri yóò làwọn mùsùlùmí ti rí oníbọ́kọ bá ti kú opó yóò wá jòkó wọ́n tẹ̀ ní sípálọ̀ yóò wá gbé fọ́tò ọkọ rẹ̀ síwájú wọ́n fi ti ara ògiri yóò mọ̀ wá wò ó kàn gbọ́n kí fọ́tò wà nulẹ̀ gan láì tí ì kú ọkọ rẹ̀ ẹsẹ̀ ni ẹsẹ̀ ni kéèyàn ó ní fọ́tò abẹ̀mí nulẹ̀ kọ́ran júlẹ̀ báyìí ẹsẹ̀ ni ká tó wá pé ọkọ rẹ̀ kú tán ẹ̀tọ́ wọn fi fọ́tò rẹ̀ ṣe kíní ẹ̀ẹ́dún fi fọ́tò rẹ̀ dẹ́sẹ̀ síra yín lọ́rùn àtọ̀hún náà àdánwò ńlá ni o níbo mi wọ́n lẹ̀ lẹ́dà òkú síwájú ilé oṣù mẹ́rin wọn ò tí ì ka lẹ́dà yìí aláàjì kìíní kan kọ́dà ìmáàmù gbà mí àdánwò ńlá ni wọ́n ní kóbìnrin nígbà míì nídàkejì wọn a tó máa sọ fóbìnrin pé ọ gbọ́dọ̀ rí fọ́tò ọkọ rẹ o tó ti parí oko ọ tẹ̀lé o bọ́bá ti rí pásítọ̀tì báyìí yọ jù nù ni àbíkọ́sáré dàn kankan bo id card ọkọ rẹ̀ wọ́n ní kó mú wá ń bí iṣẹ́ lọ́ba mú kò fẹ́ wo fọ́tò lọ́ba mú kan àṣetì ẹ̀ náà ló tó mú ẹ̀dàkùn ẹ̀dàkùn ètí wọ́n sọ ní pé a máa jí àwọn id card wa driving license wa eh, passport the traveling passport tó ní fọ́tò ká máa jọ máa pẹ́à bọ̀ tó lè wà nínú ilé torí pé ìṣẹ̀mí wa ti so máa ẹ̀hìn wọ́n wà ní kóbìnrin kan kò gbọ́dọ̀ wo fọ́tò ọkọ rẹ̀ pé tó bá ti wo òní pẹ́ kú gbogbo àwọn aládàradà bá wọn kéèyàn lẹ́yìn náà wọ́n ní gbogbo aṣọ tó bá fi sopó àwọn eléyìí tí wọ́n tún yàtọ̀ díẹ̀ àwọn ní aṣọ mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún ni o láwọn aṣọ tó wọ̀ nílé opó tó bá jáde lé opó ọ̀gbọ̀rọ̀ fọrùn kan mọ́ kọ́lọ̀ lè gbogbo ẹ̀ ní iná aṣọ tó sì jẹ́ pé ó tó máa wúlò fún eléyìí àwọn ni èyí tí ń fi parí ẹ̀ lábalábẹ̀ òun náà ni ìjáde opó sínú islam ìjáde opó sí nínú kíni nínú islam ìjáde opó ipe afẹ́ jáde opó ká máa celebrate opó ceremony ipe wọ́n jáde opó lẹ́nìí wọ́n wà lépa àwọn afá kan wọ́n máa wá kùn wọ́n máa kàyà sí lóru mọ́júmọ́ ipe alájẹ́ wọ́n jáde láàárọ̀ láwọ́ ó mọ́ jáde lọ́tún láwọ́ wọ́n mọ̀ palẹ̀ mọ́ tọ́wọ́ tí wá di mọ́júmọ́ ọkọ̀la wọ́n ṣàìsùn nílùú mi wọ́n máa dárò wọ́n máa dárò wọ́n máa sọkún ẹkún ilé ìṣẹ́kún gidi o ẹkún manufacture ni o ẹkún tí wọ́n ṣe kí ni ẹkún tí wọ́n hun ni o ẹkún ti kọjá ẹkún ilé yìí ẹkún sẹrimónì ni arábìnrin náà wọ́n náà máa sọkún tọ̀ wọ́n máa pàwọn lẹ́kún nídìí bẹ́ẹ̀ ayé kò sí ìjáde opó nínú Islam torí pé kò sí ìwọlé opó dípò táàfi rí ìjáde rẹ̀ tó bá ti di pé ọjọ́ pé òru àtọ̀sán òru àtọ̀sán rẹ̀ ó pósù mẹ́rin àtijọ́ mẹ́wàá gbogbo tá a ṣe ní ń jẹ́ pé o ti parí opó ni pé gbogbo tí wọ́n ní kọ́ ọmọ lò tẹ́lẹ̀ ó ti di kíni fún ọjà máa ó ti di ẹ̀tọ́ fún ọ láti máa lò lẹ́yìn náà o lè gba proposal o lè farabalẹ̀ fẹ́ni tó fẹ́ bá ọ sọ̀rọ̀ fóun fẹ́ fẹ́ fẹ́ ọ àwọn àfáà ní kí ló dé tí kò lè sopó torí pé mo súnmọ́ àdáwò ma bá àwọn èèyàn kọ́lọ̀ sọ wọn mẹ́wọ́ wọ́n sì yàwó láàárọ̀ gbọ̀dọ̀ fi dọwọ́ rẹ̀ lẹ́ accident ti ṣẹlẹ̀ ọkọ̀ ti jáde láì ọkọ̀ yóò wá láǹfààní láti súnmọ́ wọ́n wà nítorí pé kò súnmọ́ yẹn kò lè sopó ẹ̀ torí kò sí nǹkan kan tó pa wọ́n pọ̀ à igi tí wọ́n sùn yẹn ó ti pa wọ́n pọ̀ bí ó ṣe sopó náà ni ó jogún ẹ̀ bí ó ṣe sopó náà ó ṣe kí ni ni ó jogún ẹ̀ torí pé igi síso oyé àzọwájàhùn àwọn ìyàwó yín tẹ́ fílẹ̀ ìyàwó yín tí ìyàwó ìdàbí gẹ́sẹ̀ ìyàwó ẹ̀ ìyàwó ẹ̀ nìna wọ́n sì ní kí ìyàwó sopó kọ́dà wọn bá ti máa ní àsìpọ̀ ní àárín ara wọn bọ́lọ̀ sí kádàrá tí wọn ọlọ́run ti kàkọ́lẹ̀ bẹ́ẹ̀ fáwọn kan kọ́lọ̀ mọ́ pèsè àdáwọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa àtàwọn ọmọ wa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọ̀rọ̀ opó ọ̀rọ̀ tó fẹ́ ni gbogbo àwọn àdáda ilẹ̀ mi náà tí wọ́n náà bá mà eh, bá mi láwọn àdádálẹ̀ tí wọ́n máa ń sọ kókó tí ò sínú alukurani àti sunna ìwọ́tọ̀ ọba wa mọ̀ bóyá sí ni bóyá sí torí gbàmí olójá àfàgà ní ọ̀sọ̀ fún ọ pé bó ṣe wà yìí wọ́n máa wo sùpáwó opó ìwó sùpáwó opó yẹn olùgbà àfàgà yẹn ká ní tíra ni gbogbo àwọn dírámà báyẹn ó bèèrè àwọn ni tí táwọn yẹn الاهتمام بالأرملة وإثامها مسؤولية المسلمين nínú àwọn nǹkan tí mo fẹ́ háàdì máa kíkọ́ parí ìdánilẹ́kọ̀ọ́ yìí òun náà ni pé ẹnì kọ̀ọ̀kan wa kálọ̀ lè mú níṣẹ́ àwa jàmá mọ́sálásí àti gbogbo àwa tí a jẹ́ ọ̀rẹ́ òkú àti gbogbo àwa tí a jẹ́ fámílì òkú yìí pé bí opó ti bẹ̀rẹ̀ opó ṣíṣe obìnrin yẹn tó bá ti bẹ̀rẹ̀ opó ká máa rántí pé ẹni tó fún lóúnjẹ àárọ̀ ẹni tó fún lóúnjẹ ọ̀sán ẹni tí ó fún ló ń jẹ alẹ́ ẹni tí ó rò ògùn fún ó ti wà lábẹ́ yẹpẹ́ o a máa ń gbàgbé tá a bá ti sìnkú tán tá a kò ní tẹ́ àbí tí wọ́n ṣe ibídé àfìdáwùjọ mẹ́ta àbíjọ́ mẹ́jọ wọn yẹn tán kálukú ò ní rántí òpó mọ́ wọ́n lè máa rántí òkú àmọ́ ni wọ́n ní rántí pọ́pọ́ mọ́lẹ̀ àtìyàwó ìmọ̀ àtọ́jú òpó yìí ọ̀ràn yẹn ni fún gbogbo mọ́sálásí tí àáfàá tó kù yẹn ti ń kẹrùn káwọn ìmáàmù ni ó sì kọ́kọ́ bẹ̀rẹ̀ ìgbẹ́tọ̀ ọ̀kan náà wá ti lọ ẹ má jà fìyàwó ẹ lẹ àtàwọn ọmọ ẹ eléyìí wà nù kàtọ́ ẹ̀ka mójútó torí pé opó ọlọ́wọ́n bá àlá oyé ọpọ̀n lé ọlọ́wọ́n bá àlá ọ bàbá rẹ̀ òun náà tún wá tẹ̀ láti ọlọ́run ọlọ́wọ́n bá ọwá sọ fún wa yí pé ká máa sàánú anábì wá ní nínú àánú tó dájú òun náà ní kéèyàn máa lọ lè sàánú opó anábì ní àsáì alàlàrìmọ́là gbogbo ẹni tí máa ń gbìyànjú tí ń sáré ká nítorí kí o kókó lè bá gbígbèsè ayé rọrùn bóyá owó ilé ni o bóyá oúnjẹ ni o bóyá owó oògùn ni o bóyá owó hospital ni o bóyá owó iléèwé àwọn ọmọ ni o tí ẹ̀mí opó fi balẹ̀ àlẹ́bìnrin tí máa wọ́n sáré kánsẹ́ńsì gbìyànjú tí opó tí ò fi ní máa wà nínú ìdààmú wọlìmískin àtẹni tí ń dààmú lérí tálíkà ọlọ́run kan tí ò ní nǹkan kan tí yà ń jẹ àlẹ́bìnrin kálí mujahid fi sabilillah ọ̀dà gẹ́gẹ́ bí ẹni tí ń jagun lójú ogun ẹ̀sìn ẹwẹ́ tí ń jagun lójógún ẹ̀sìn anábì wá fi wé ẹni tí ń rasẹ̀ mọ́fókó ẹni tí ń fún pọ́n láìsí èmi máa sọ fáwọn obìnrin tí àwọn ń bẹ lábẹ́ ọkọ wọn tí wọ́n jọ ń rẹ̀rìn tí wọ́n jọ ń sùn tí wọ́n jọ ń súnmọ́ra wọn tí wọ́n jọ ń gbádùn tọ́lọ́wọ́n bá fẹ̀mí tí wọ́n lẹ̀ àwọn obìnrin yẹn gan ló yẹ kí wọ́n máa pàtàkì àwọn ló yẹ kí wọ́n máa ṣàkólé kàn lérí àwọn ọ̀rẹ́ wọn ọmọ ìyá wọn lóbìnrin táwọn ọkọ wọn tí wọ́n ti kó lọ́pọ̀lọpọ̀ gbàmí gan àwọn gan ni wọ́n dájú jù bí àfáà kan bá ní òun ọ̀fẹ́ gbé kíní lọ́dọ̀ ọ̀pọ̀ yóò ní sẹ́yìn nìkan rẹ̀ wá mẹ́ kò sì mọ̀ pé ẹni tọ́kọ rẹ̀ kú kì í ṣe pé òun náà dà níyàn bẹ́ẹ̀ kò wo òun náà ọba lógìgì ni bó sì ṣe bá lógìgì yẹn náà ìjọ náà yóò bá wọn náà lógìgì bọ́yọ́pẹ́ ọyá níbi bẹ́ẹ̀ iṣẹ́ olóore tá a torí ẹ̀rú júre ọlọ́run anábì ní kéèyàn máa lọ lè sànú àwọn opó láwọn ìlú ẹ̀sìn kẹ́sìn iye lápèjúwe ní maka lápèjúwe ṣe rí ìgbádùn tó wà àwọn opó gan tí wọ́n ń gbá ó ju tàwọn tí wọ́n lọ́kọ láyé lọ ẹlòmíì náà ọ̀fẹ́ ilé wọn á rò pé àbú tó ní máa ń lọ báyìí kó ṣe ìdí gbádùn owó ìjọba torí ìjọba ó ti provide gbogbo nǹkan fún wọn yóò kàn lọ lè fòkọ́lẹ̀ ní aljamaiyatul khairiyya ni wọ́n ń pè òun náà ni pé àwọn ọ́fíìsì tí wọ́n ti ń ṣe dáadáa yóò kàn lè fòkọ́lẹ̀ léyìí tó bá wà ládùúgbò wọn ní local government wọn ló lè fòkọ́lẹ̀ ń bẹ̀ wọ́n ha dẹ̀ máa wọn òpó ní fòkọ́lẹ̀ wọ́n sì ní kó mú sàtífíkẹ́tì ikú ọkọ rẹ̀ wọ́n wádìí tí wọ́n bá ti lè wádìí tí wọ́n bá ti lè confam pé ọkọ rẹ̀ kú ìmọ̀ mọ́sálásí wọn àwọn náà fún wọn ní tẹ́síkíyà ọkọ pé ọkọ rẹ̀ àjọ ń kírun ni ó ṣe kíní ó ti kú tí ìjáde opó ọlẹ́ máa ronú pọ́pọ̀ ń lọ àmọ́ ní ń délé báyìí yọkàn mọ́tò ọkàn dé ni mọ́tò jàmúríyà alìkàíríyà wọ́n ma fa ráìsì bọ́lẹ̀ wọ́n ma fa adìẹ bọ́lẹ̀ adìẹ tó wà nínú kátọ̀ àwọn kátọ̀ ẹja yẹn táà máa ra wọn adìẹ wọn tò síbẹ̀ odidi kan wọ́n fún kò lè jẹ́ tán lóṣù kan wọ́n wà fi owó tó tó wọ́n fi sùn ẹ́ńfọ́lọ́pù fún yọ́mọ̀ wá gbà lóṣooṣù bẹ́ẹ̀ kọ́dà àwọn míì tó máa gbóúnjẹ gbóná wá fún tó bá dásìkò oúnjẹ wọ́n gbóúnjẹ wa wọ́n wá gbá bọ́ọ̀tà náà wọ́n tún gbé tèní wa tọ́wọ́ wọ́n tún gbá bọ́ọ̀tì ní wọ́n tún gbé tọ́lá wa nígbà míì ó kó gan fún rẹ̀ yóò máa kó jẹ jáde ìwọ náà tún máa lọ sí sàárà fáwọn yìí lọ́dọ̀ tí wá ń bí patí àti kíni jama ẹ̀ tí wọ́n bá ti jòkó rádaràda wọn tí wọ́n jòkó tán yẹn ẹgbẹ́ tó máa gbé tí sáwọn létí níjọ́ la parí nígbà tí sin ni a ti parí ẹ̀ mẹ́nu kò sí nǹkan kan fún kùmọ̀ táyọ ká máa rántẹ̀ nínú àdúrà tàbá sì lówó ká lè kọ́ mọ́sálásí àbí ká bẹ́kànga àbí ká lọ lè ṣíṣe olóore kan fún tọ́mọba nùsàárè paríkẹ̀ kò síjọ́ mẹ́ta kò síjọ́ mẹ́jọ kò síjọ́ méje kò sọ́dún kan kọ́dà kò sóṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ipe àwọn péjọ à ń sayẹyẹ pé òkúkú àwọn kẹfẹ̀rí ní wọ́n ṣe kò sáàfà tó lè máa àdúrà máa ń bókù àmọ́ báwa sí ń ṣe nǹkan ni wọ́n ní ká ṣe kí ni ni wọ́n ní ká ṣe nínú àwọn mọ̀lá hazard òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lénìí tó éjì rẹ̀ tí ò ti dàgbà púpọ̀ bóyá bí 35 years bí 40 45 50 yóò lọ́wọ́n márì máa pé òun ó jòkó táwọn ọmọ òun ó sì mọ̀ pé ní bùkátà sọkùnrin ọmọ ọmọ mọ́ta rẹ̀ wọ́n sì dẹ̀sìn ẹrú wọ́n sọ̀rọ̀ àìdó lórí ibú àtàwọn ọmọ ọlọ́run aláà ní ká má bọ́ sọ̀rọ̀ nígbà tó ń sopó lọ́wọ́ kí lọ́lọ́run sọ fún ọ ipé ò lè márì nígbà tó ń sopó nígbà ọmọ àrìsàn kan kí lọ́lọ́run sọ fún ọ ọlọ́run fún ọ ní yọ̀ǹda kò lè márì obìnrin parí okó lè mí tó bá dẹni tó wù ú èèyàn màyá lẹ́yìn oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ìjọ kọ̀ọ̀kan láhùn ó ti fírì inú Islam kọ márì kó rì márì inú Islam. a ò ní lè tẹ̀síwájú jù báyìí lọ lónìí lórí ètò àìtó yín fiqhul islam wá sí onírànran látẹnu fadilatu sheikh Kọmọrùdín Yunus Akórèdé tá a tún fi pàdé wa à ń kíra wa wípé asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.